Ẹ káàbọ̀ sí ìrìn àjò tó wúni lórí ti ayé ẹ̀rọ ròbọ́tíìkì. Ṣé ẹ ti ṣetán láti ṣàwárí gbogbo àlàyé nípa ẹ̀rọ ròbọ́tíìkì? Nínú fídíò yìí, a ó máa ṣàwárí bí àwọn ẹ̀rọ ròbọ́tíìkì yìí ṣe ń ṣiṣẹ́ ní ibí yìí ní àyíká wa tí a fẹ́ràn jùlọ. Ṣé o mọ̀ pé àwọn ẹ̀rọ ròbọ́tíìkì lè ṣe iṣẹ́ tó dára níbi gbogbo? Ojú inú wo ayé kan níbi tí àwọn ẹ̀rọ ti ń bá wa ṣiṣẹ́ tí wọ́n ń tún ìgbésí ayé wa ṣe ní àwọn ọ̀nà tí a kò lérò. Àwọn ẹ̀rọ ròbọ́tìkì yìí ń ṣe ìyípadà àwọn iléeṣẹ́ oríṣiríṣi láti ètò ìlera sí iṣẹ́ ọ̀gbìn. Jẹ́ kí a tú ẹ̀rọ yìí sí wẹ́wẹ́. Àwọn ẹ̀rọ ròbọ́tìkì yìí jẹ́ nípa ṣíṣẹ̀dá àwọn ẹ̀rọ tí ó ní òye tí ó lè ṣe àwọn iṣẹ́ ṣíṣe láìsí ìlọ́wọ́sí ènìyàn. Ẹ wò ó bí àwọn ẹ̀rọ ròbọ́tìkì ṣe lè ṣiṣẹ́ pẹ̀lú àìmọ̀kan ènìyàn àwọn ẹ̀rọ wọ̀nyí ni a ṣe láti ṣe àkíyèsí ìlànà àlàyé àti ṣíṣe àwọn ìpinnu ǹjẹ́ o rántí pé wọ́n lè ṣe àwọn ìpinnu nígbà tí ènìyàn kò bá sí níbẹ̀ nínú àṣà ọlọ́rọ̀ wa a lè ronú àwọn rọ́bọ́ọ̀tì bíi àwọn olùrànlọ́wọ́ tàbí amúgbálẹ́gbẹ̀ẹ́ gẹ́gẹ́ bí àwọn ọ̀rẹ́ àti ẹbí wa tí ó ràn wá lọ́wọ́ nígbà tí a bá nílò wọn rò nípa wọn pé wọ́n dàbí ọ̀rẹ́ rẹ tímọ́tímọ́ ìmọ̀ ẹ̀rọ àgbáyé. ṣíṣe rọ́bọ̀tì kan ní àwọn ìgbésẹ̀ púpọ̀ ṣíṣe àbùdá ìrísí rẹ̀ ṣíṣètò ọpọlọ rẹ̀ àti fífún ní àwọn sẹ́ńsọ̀sì láti ṣe àjọṣepọ̀ pẹ̀lú àyíká rẹ̀ ó dàbí ṣíṣe iṣẹ́ ọnà aláìlẹ́gbẹ́. ní báyìí ẹ jẹ́ kí a wo àpẹẹrẹ tí a lè fojú rí kan níbí ní nàìjíríà àwọn àgbẹ̀ lè lo àwọn ẹ̀rọ tó ń fò ní òfurufú láti ṣe àmójútó àwọn irúgbìn wọn. Àwọn ẹ̀rọ òfurufú wọ̀nyí ń fò lójú òfurufú lórí oko wọn láti ya àwọn àwòrán. Èyí ń ṣe ìrànlọ́wọ́ fún àwọn àgbẹ̀ láti lè tètè ṣàkíyèsí bí wàhálà bá dé bá oko wọn. Èyí tún yọrí sí ìsìsó púpọ̀. Háà! Àbó ò rí pé àwọn àgbẹ̀ di olóríire báyìí? ó dáa bẹ́ẹ̀. láti ṣe àlàyé dáadáa àwọn róbọ́ọ̀tì lè jẹ́ àwọn olùrànlọ́wọ́ ìmọ̀ ẹ̀rọ tí o gbẹ́kẹ̀lé àti pé ní orílẹ̀-èdè wa wọ́n ń ṣe ìrànlọ́wọ́ fún àwọn àgbẹ̀ wa láti gbé iṣẹ́ wọn lárugẹ sí i. ṣùgbọ́n mo fẹ́ kó o mọ̀ wípé kì í ṣe nípa iṣẹ́ àgbẹ̀ nìkan o ní àwọn ilé ìwòsàn wa pẹ̀lú àwọn robot ń ṣe ìrànlọ́wọ́ fún àwọn dókítà oníṣẹ́ abẹ ó ń mú kí àwọn iṣẹ́ abẹ ṣíṣe jẹ́ pàtó sí i àti ìdínkù àwọn àkókò ìmúláradá wọ́n ti di àwọn olùgbàlà ẹ̀mí ní yàrá iṣẹ́ abẹ dé orí báyìí pé kódà àwọn dókítà kan ń jẹ ìgbádùn rẹ̀ ǹjẹ́ o ti há sínú súnkẹrẹ fàkẹrẹ ọkọ̀ rí àwọn róbọ́ọ̀tì lè ṣe ìrànlọ́wọ́ níbí pàápàá Àwọn ọ̀nà ṣíṣe ìṣàkóso súnkẹrẹ-fàkẹrẹ ọkọ̀ tí ó jáfáfá ti wà ní ìdàgbàsókè, ń ṣe ìrànlọ́wọ́ níwọ̀n àgbékalẹ̀, wọ́n sì ń ṣe é ní ìlú tí ó kún fún wàhálà. Ohun àrà tuntun ti ń ní ìlọsíwájú ní Nàìjíríà, kódà ìfojúsùn àwọn ọ̀dọ́ wa tó jẹ́ olùgbádùn ìmọ̀-ẹ̀rọ ni láti ṣẹ̀dá àwọn ẹ̀rọ ròbọ́tíìkì tí olóyìnbó ń pè ní robotics, ń ṣètò ọjọ́ iwájú tí ó dára láti lè dá nǹkan ṣe. Nígbà tí a ó máa mú ètò ẹ̀kọ́ yìí wá sí ìparí, mo fẹ́ kí o mọ̀ wípé àwọn ẹ̀rọ ròbọ́tìkì tí à ń pè ní robotics yìí kìí ṣe fún ìmọ̀ràn nìkan, ó tún jẹ́ òtítọ́ pẹ̀lú ọgbọ́n àtinúdá tí àwọn ènìyàn wa ní. À ń yanjú àwọn ìṣòro gidi àti ìpèsè fún ọjọ́ iwájú tí ó dára jùlọ. Ìwọ náà tẹ̀ sí ibi tí ayé ń tẹ̀ sí nípa gbígba ìmọ̀ ẹ̀rọ aṣèrànwọ́ yìí láàyè nítorí ọjọ́ iwájú ti dé tán ó dàbọ̀.